Ah. ẹlẹ́dàá mi ò ò ah boxing day yóò dùn o o orí ìyá mi ò o o. On the set of Ashiri Esabod, uh, directed by Adebisi Ibrahim and um, produced by Double Laughter, uh, I must say it's a great project. I love the story. Uh, mi kọ́kọ́ bó ṣe nì bó ṣe jí nì mo lọ fún shopping. On the set of Ashiri Esabod, uh, directed by Adebisi Ibrahim and um, produced by Double Laughter, uh, I must say it's a great project. I love the story, uh, even though it's, um, it's, it's, it's, it's a docudrama picturing the life of someone and adding the dramatic part of it so fact plus fiction là ń ṣe ń bí báyìí eh, nǹkan tí mo fẹ́ ká mọ̀ pẹ̀ ni wípé ẹ máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nbẹ̀ like ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa life èèyàn tẹ̀ ti mọ̀ tẹ́lẹ̀ bóyá ẹ ti ẹ ti ń gbọ́ nípa Esabod Esabod Esabod okay why is she the way she is right now nínú story ilẹ̀ sí máa mọ̀ kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ayé wọn báwo kan náà ṣe rí in the past how is she now kí ló fà á tó fi jẹ́ ríyàn tán jẹ́ǹsì ṣé pásítì wọn ló leak sí ẹni inú sórí ilẹ̀ tí máa mú and funny enough I happen to play the husband when she was young. Ah, aláwọ̀ ẹ̀fọ́ mi yìí o ẹ máa gbàgbé gan. kí lorúkọ actor yìí iná mi jẹ́ wàá mọ orúkọ ẹ̀ ṣá kí lorúkọ actor yìí mọ́ <laughs> ọkọ mi nù bẹ́ẹ̀ bá mọ orúkọ yìí mọ́ mọ orúkọ rẹ̀ má tiẹ̀ béèrè lọ́wọ́ àwọn àlàdé mi mọ orúkọ actor yìí wọ́n ṣáà gbọ́ à ó na ṣégè sí mi lára nù fíìmù yìí ó na dẹ̀ndẹ̀kúlà ló ń pariwo ńgbà mo fílẹ̀ wípé bó ṣe ń tírètì woman yẹn ò dáa gbogbo rí kílípù díẹ̀ tán sẹ́ni síbi bó ṣe ń tírètì woman yẹn ò ṣe pé fóun àtọ́mẹ̀ ẹ̀ ó fún mi lóògùn ó bá ní ṣé ó dáa kó kí n lawọ́ mi kí n fọ́ mi lò ó ní ọkọ mi nù ó sì ga ó ga ìyá padà bí mo ṣe jẹ àwọn fídíò ti wọlé gan àwọn fídíò ti wọlé gan padà síbẹ̀ ó yá. on the set of àṣírí A support uh, directed by RJBC Ibrahim and um, produced by Double Laughter. Uh, I must say it's a great project. I love the story, uh, even though it's, um, it's, it's, it's, a docudrama picturing the life of someone and adding the dramatic part of it. So fact plus fiction Like ń ṣe ń bí báyìí. Uh, nǹkan ẹ máa kọ́ ẹ̀kọ́ tó pọ̀ nbẹ̀ like ẹ fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa life èèyàn tẹ́ ti mọ̀ tẹ́lẹ̀ bóyá ẹ ti ẹ ti ń gbọ́ nípa ẹ̀sà board ẹ̀sà board ẹ̀sà board okay why is she the way she is right now inú story ilẹ̀ ti máa mọ̀ hmm. kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀rẹ̀ ayé wọn báwo kan náà ṣe rí in the past how is she now kí ló fà á tó fi jẹ́ ríyàn tán jẹ́ǹsì ṣé past wọn ló lè ti ẹ̀ ni inú story ilẹ̀ ti máa mọ̀ and funny enough I happen to play the husband when she was young so you enjoy it ẹ máa gbàgbé gan God bless you. bí n borúkọ ẹgbọn ṣíṣì ṣíṣì ah, ó lẹ́tí kọjá aládàáradá. Ah! tẹ bá ń gbọ́ orí mi yé ọjà ebi ṣẹ̀ṣẹ̀ jí ni jàjà fún mi ah ìfẹ́ ò tí ì rí nǹkan kan ṣe ibi wo lọ ṣàṣe òun lọ ń ṣàṣe èmi tí èmi à ń jẹun nu ó tí ì rí nǹkan kan o bó ti sọ tólúborí gan máa jáde wọ́n tẹ̀ sí bírífù mi ní mi ò tí ẹ̀ wò mo ṣe ń ṣí kọ̀ǹpútà ni tẹ́ bá wojú mẹ́wò mo ṣe ń jí ni fẹ́ lọ wẹ̀ làwọn tèmi bá gbé wọlé mo bá rí lórí wọ́n dà sórí whatsapp ẹ jẹ́ kí n fọwọ́dẹ̀ sínú whatsapp mi torí so ẹ̀ ní orúkọ àwọn tó dà fún mi wọ́n ní màmá facebook ti dàrú ah, evangelist evangelist o kọ́ pé mi ò ń sọ̀rọ̀ rẹ̀ mi ń sọ̀rọ̀ rẹ̀ mi ń sọ̀rọ̀ rẹ̀ torí pé ó wà unfortunate eight ṣe rí mo sọ fún yín pé ọba Ifẹ̀ mo ń retí lẹ́tà ẹ̀ o a ní mi ò bẹ̀rù kankan nù yín wẹ̀hẹ̀ mo ti fọwọ́dù ẹ̀ very very sneaky you don't judge a book by its cover mo lójú ẹ̀tẹ́ ní òtútù yẹn gbogbo ìwàkiwà ó pọ̀ ní ọwọ́ rẹ̀ ṣé ṣe kúṣe lẹ́ṣìírí ni àṣírí àwọn tó gbá mo sọ nǹkan kan fún yín gbà kan mo yín ti yín ti wúrà ọ̀la fi lọ against Esther Ajayi <laughs> ẹrù páyé sọ ni bí àwọn kórìíra máa yẹn ni wọn kórìíra ẹ nínú gbogbo ọba aládé olódọ̀tí jù ṣe tí wàá rí pé àti ó tiẹ̀ fún ọba Ọ̀yọ́ lọ́rọ̀ sọ ó fún ọba Ọ̀yọ́ lọ́rọ̀ sọ. at least ọba Ọ̀yọ́ àwọn ọmọ atàpátá dìde ló fẹ́ eléyìí olówó ló máa ń wá kiri tí ó máa gbá ẹyẹ ọmọ Ifẹ̀ ẹ tí ìṣẹ̀sìn kíjẹ iṣọ mi ní sọpọ ọmọ Ifẹ̀ tó àwọn ọmọ Ifẹ̀ gan gbogbo wọn ló sunkún wá bá mi nígbà tí mo ń ṣe sítórí ẹ ẹ tí mọ nǹkan kan nínú ká gbalẹ̀ onílẹ̀ nínú ká gbé nǹkan e, e, ọrọ̀ ajé wa tà ọba ẹgbàá dìgírì. mo sọ ẹni ìgbà tí mo rí story yẹn tí mo ẹ wò orí WhatsApp bí mo ṣe jí ní ìsìn wà láyìn tí ìdìde ẹ pé lay sleeper ni mí ẹ rí o ti fọwọ́ ọ̀dẹ̀ sọ́dọ̀ mi wọ́n dà fún mi ni ọ̀yẹ̀kú ẹ rí. ṣé ká sọ pé ilé ọlá lẹ́gbin ni <laughs> gbogbo yín fẹ́ jẹ olórí ẹ tí ì rí nǹkan kan ẹ tí ì rí nǹkan kan ẹ bẹ́ẹ̀ fẹ́ olórí ni. ah mo ní àdàbí tó o bá rányàn wípé kán máa àtáàkì mi kán lọ fọ́ mi nílé tó wá fún wọn joyè ó tí ì ṣẹ̀sìn o ó sì máa gẹ dìgírí ẹ̀sìn wọ́n fọ́ mi nílé wọ́n gún mi lọ́bẹ kí mo ní ṣe é rí two thousand and twenty two iyì ọba Ọ̀yọ́ tún wá pọ̀ Ọláàfin Ọ̀yọ́ torí pé kí ni ah, mo gbá tẹ̀lé bàbá yẹn lẹ́yìn mi kò sí ntàmì òyìn sọ fún bàbá yẹn ohun gangan ló yẹ kán máa pè ní ọba tààrẹ ẹ gbọ́ ọba tó ba léwéèrè ó ti wù mí pé ṣé sábọọdù ṣé sábọọdù mà gbádùn àbíkọ́ wò pé ẹ bàbá ń wò mí dáadáa mo sọ fún yín tẹ bá fẹ́ mẹtí mo ló lọ sọ́yọ̀ ń gbà yẹn torí ọmọ ẹ ẹ kábíyèsí o aláàfin kú bàbá yìí ọmọ wọn ní PS wọ́n ṣe dá àfẹ́ báyìí gbogbo àwọn ìyàwó wọn ṣòro pé ewé nation làwọn olúbàbà kan rẹ́rìn lórí olùpẹ̀pẹ̀ ẹ̀rí àwọn ìyàwó mi wọ́n ti ìyàwó sórí orí elizabeth máa ń wà twenty four seven ṣé bàbá òun rí tí mò ń sọ ni ó mèwì pé bàbá wà tolerance ẹ tó bá fẹ́ jẹ ọba kò gbọ́dọ̀ níkà ọba Ifẹ̀ ó ní ìkà mo ní èmi mi ò lè tiẹ̀ mi ò lè gbá tiẹ̀ tí màá fi kú ó tún ṣe títí títí tí afọ́júmọ́ra ìgbẹ́bọ nítorí tèmi èmi aborídé pè mí ó ti ṣẹ̀sìn o bíi tí ìka átíkù yẹn wọ́n ní Instagram ti ó ti dàrú o ẹ̀rí má ti wẹ̀ mo fẹ́ bọ́ sílé ìwẹ̀ ni mo ní tètè kí n tètè wá já yín sí i wípé boxing day máa lẹ́tìkẹ́ àwọn iṣẹ́ èèyàn ńláńlá lèmi máa ń láì kìkì ń ṣe jù ṣẹ́ láwọn kéékèèké yẹn bàbọ̀tẹ̀mí àti ìtúbà ìtúwàjọ máa ta tán ọ̀njẹ́ tó bá stop láti máa búlì obìnrin ìjọba àwọn yòókù ẹ̀dá àwọn yòókù ní ìjà bí ìbá ṣe wípé two by two tẹ̀wọ̀n dé ó ń búlì obìnrin màá ní kọ́ńdà yẹn náà nù yọ tán ti gbogbo àwọn obìnrin tí ń jáde sí ẹ pé mi ń fún lésì gbọ́tọ̀ ọ̀tẹ̀ yìí bó bá ti ń jáde báyìí tí ń bá mọ̀ máa máa play show ẹ̀ àjọ máa máa ta tán ni mi àti ẹjọ́ máa máa ta tán ni tí mi ò bá rí ẹ̀dí two by two mi ní padà lẹ́yìn yẹn tọ́lọ́pàá ò bá gbé mi ní padà lẹ́yìn dó mo ti rìpọ́tẹ̀ fún Island Police mo ní rẹ́fẹ́rẹ́nsì gbogbo ìgbà tó lo bánà mi yẹn mo ti rìpọ́tẹ̀ màá járe two by two torí mo ti report fún Grace Police SS Police mo rìpọ́tẹ̀ ẹ̀yin ò mọ̀ pé tẹ́ bá report mi ní any country gbẹ́ bá kọrí sí Amẹ́ríkà tẹ́ bá report mi àbí tẹ́ bá report mi èyí tí country bá sọ nípa mi ni ẹ mọ̀ pé ọlọ́pàá competition fún everybody is a bad everybody is a terrorist everybody kìíní kan uh-uh. ara life public figure nìyẹn tó bá make it they say a lot of things about them but wọ́n á lọ nítorí mo fi ń wo Amẹ́ríkà ṣeré nìyẹn àti UK wọ́n á lọ sí cyber crime country tí mo ti ń bọ̀ wọ́n á lọ wo rẹ́kọ̀dù mi and my record as a taxpayer very very very clean mi ìdílé ẹjọ́ rí so gbogbo táyà nǹkan yẹn wọ́n kàn mọ̀ yìí miscreant ni pé ìwà malicious ntẹ́yìn bá sọkọ́ ẹ rò pé àwọn ọlọ́pàá gọ̀ ni abẹ́ rò pé wọ́n gọ̀ bí ọlọ́pàá nàìjíríà tó máa ń kàn máa àrẹ́sì innocent lórí Facebook ni àbí ẹ rò pé àwọn ọlọ́pàá nàìjíríà tó ń fọ́ọ̀lì fún búlì orí social media tó mọ̀ yìí pé once you are progressing once you are successful there will be pack of haters there will be pack of haters that will tell lies maliciously on the person kò sí tẹ́lẹ̀ ẹ mọ ọdún tẹ ti ń kọ lẹ́tà sí wọn ní turkey ni òyìnbó ò kì í rí act lórí ESAs wọ́n máa lọ sí cyber crime island gangan to check the person's up. ẹ̀yin lọ́lọ́pàá ń gbé ẹni wọ́n ti mọ̀lé mi ò sọ àtìmọ́lé rí wọ́n arrest me for a day rí because wọ́n mọ̀ pé public eyes ni mo wà àwọn wíta àwọn kan nípa àwọn ọlọ́pàá island wọ́n slow ẹ̀yà wèrè ìlú òyìnbó ni. EU ní Ireland do you think they can arrest someone fún tẹ́ ń sọ ọlọ́pàá gan-an a ní they are jealous take care of yourself they are jealous they don't have a life they do bully us as well ṣé ọlọ́pàá ò mọ̀ yàtọ̀ láàrin bullies àtẹ̀yí crime you are all bullies you are bullies gbogbo you are a bully and you are jealous of my sources. Island police are very proud of me wọ́n mọ̀ mí dé headquarter tẹ́ rìpọ́ọ̀tù sí yìí báwọn headquarter ló wá bá mi gbà tí mo fẹ́ ṣe pátí tẹ́ pé wọn tán wá gáìdì mi tán bá táìpù orúkọ mi wọ́n á gbé bà fún mi pé ah she is a taxpayer what is her piglet follower she is so hilarious. ọba Ifẹ̀ Anítolúborí náà ní pẹ́ jáde tìyálọ́jà náà ní pẹ́ jáde ẹ mọ̀ lọ́lé ẹjọ́ tó pọ̀ mo rọ́kú ọba tó ń sàṣàràlù tó tún gbé lọ kóòtù ọba tó yan tọ́ọ̀gì sórí Facebook kó máa àtàkì kó máa fọ́lé kó máa lọ Stratford ẹnìkan pè mí ní couple of weeks ago ó ní màmá mo ní hàn yín ó ní iye ewé mo ní hàn hmm. ó ní àkàmọ́ ò sí mbẹ́ ó lọ bá Ifẹ̀ olóńlo tálántolo pé àkàmọ́ gan regret oyè tó fún torí pé ọba Ifẹ̀ ló sọ pé ẹ nítorí ojú ayé kọ́ lẹ́nu kọ́ má ń fún lóyún orógùn tán gbélé e lọ́wọ́ igi yẹn kán gbélé e lọ́wọ́ mo ní mò ń gba information mo wá lẹ́nu ọ̀rọ̀ báyìí ẹ ǹlẹ́ ti yín o kábíyèsí o first monarch fake máa wo ṣe bó mọ̀ yàn ó mọ̀ gẹ̀ẹ́sì mi pé kán wá fọ́ mi nílé kán àtàkì mi à ń wò náà yìí pé ó bú mi lórí Facebook mo reply síwádìí pé wọ́n attack èèyàn ń patí wọ́n wọ́n fọ́ eyín léèyàn lórí ń patí mo ní ọba tó ṣẹ̀kẹ̀ ródóródó bíi mùsù nítorí pé ó ń rẹ́rìn tó bá rẹ́rìn sí ó fẹ́ gba yín ni ó fẹ́ gbowó ọwọ́ yín ni the Ife people are tired of you mo ti ní wàá ṣe ẹ̀sìn lórí àlèfà mo fẹ́ kó àkúnjẹ́ kí wúrà sọ̀rọ̀ ó threaten wúrà ni mo sọ briefly nígbà tí wà á ti wúrà lọ London tí ìyẹn jáde torí ẹbí tó ti ń pa nasuku esther jai bí wúrà ṣe bínú lọ sí Amẹ́ríkà nìyẹn tó gbàbẹ̀ wá Nàìjíríà ó kẹ́rù ẹ̀ ó lọ anything ṣe bí ọba Ifẹ̀ àwọn ọmọ tó ń fẹ́ àwọn ọmọ àtàpàtà àtàpàtà dìde ọmọ kéékèèké ah bàbá yìí yẹ ẹ pọ̀ ìwọ ìwọ gba èbúté ọba Ọ̀yọ́ ni gbogbo àwọn tọ́ọ̀gì tó ń rán sórí Facebook lórí fracas ó gbé spíkà jáde ó gbé léwì jáde fún mi ń kígbe kíyáyìn òbí ẹ sábà dùnrùn alómọló máa ṣẹ̀sìn òrìṣà tó ń bọ gangan ni èmi ẹ sábà dùn ọmọ Fúyèkẹ ní òrìṣà tí kò ṣe é bìwò lulẹ̀ kò ṣe é kọlù bí ṣe kọlù o ó tí ì rẹ́sìn wọ́n máa yọ ẹ́ kóró rí sórí orí ìtẹ́ yẹn mo sọ fún ẹ mo ti sọ yẹsẹ gbọ wọ́n máa yọ ẹ́ kóró mbẹ́ o shamelessly wọ́n máa yọ ẹ́ o tiẹ̀ tún wá tí n bá ń bú political kings ó yé wọn wọ́n mọ̀ pé ẹrú kan ló mú ní ibùgbé ẹrú èyí ò mo ló lẹ́tìkẹ́ gbéná gorí ọ̀tà kó tó lọ fún shopping ah, mo lọ ra àwọn nǹkan Christmas. Ah yóò bóyá màá rí Christmas tree ra gbiná gorí òtà òmùkọ àwọn tá a bá mu sìgá tá a bá mu sìgá ibi òsàn àwọn tó mu gbó wọn láwọn tó mu gbó náà wọn máa ń dájú ibi ti fi iná kọrun mo ti fi iná kọra nítorí ọ̀run àpáàdì ògbọ̀n oh, tó ń lọ amu sìgá lójú àánú mi lójú àánú amu ní kíni ṣe rí gbogbo bí ìbá ṣe ẹni tí gbò bàbá lára mu ẹ má lọ mu gbó èmi ò mu gbó torí tí n bá mú kò lè bá mi lára mu màá reckless. fòbògbòyè how market wọ́n ní wọ́n ti wọ́n ní Instagram ti dàrú wọ́n ní wọ́n tẹ̀sí ọba yẹn lójú yánnayànna Naomi quiet mi ṣe ṣòfin rí bí òun mo gbọ́ pọ́n lóhùn hate mi kò ṣe ní hate mi gbàtọ́ kọ́kọ́ rẹ̀ mò ń if not èmi ò sọ̀rọ̀ ẹ̀ ìjùgbà kan gbé átíkù wá wípé kíntàn ló sọ pé ó ṣe ná wọn ló lẹ́yẹ ó ní nǹkan kan àbí nǹkan kan mo dé sọ́njọ́ náà mo ní àlẹ́ ẹ̀jì ni n tá n ká mò ń ká mò ń ka kíní yẹn gan ìmì yẹn fún mi. <laughs> Naomi tiwọ́ tó kéré irú ọba Ifẹ̀ ló irú ọba Ọ̀yọ́ ló bá lọ fẹ́ẹ́ gbogbo wọn ló gba àwọn ìyàwó ẹ̀ ló kọ́lé fún tó dá lọ́lá gba ọmọ kéékèèké yìí àní bàbá yẹn ti wá gba yìí bàbá yóò mọ rẹ́rìn lórí àlèfà ni tí máa ní pé kò lè political kings wà láì political kings kankan ò ṣe yánmọyánmọ ìwọ ni mò ń bá wí ìwọ gangan ó gbá ọba Elégùṣì bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ lánàá ni ó gbá owó tó ní kèrè mi lórí pé ló fẹ́ bá ara lẹ̀ wà tó ọba Elégùṣì ẹ̀ ń sọ̀rọ̀ wà á rí pé tí n bá ń dárúkọ ẹ eh, political kings owó nìkan mo máa ń dárúkọ. àlèfà yìí ò ń ṣe orí ìtẹ́ bàbá rẹ̀ ó kú òun bẹ́ẹ̀ láàsì lílọ lílọ ni ó kẹ́yìn bọ̀yìbọ̀yì ṣé pé mo sọ kankan ogun sì mú ní ajọ máa tá tán. ọba tí ò ní ẹ̀dì ọ̀ránṣ àwọn tó ṣe ọba ṣàkùṣàkù fún ẹ lọ́jọ́ kìíní tó táṣìírí máa plé kìíní yẹn ní ọdún twenty six tó ń gbalẹ̀ tó ń ṣe kìíní kan àwọn dà lẹ́nìí wọn ò rókù wọn wọn ò ráàyè wọn bóyá wọn wọn wà níbi yóò ti pa wọn gbogbo tó bá ti bú ẹ báyìí wà ní kó lọ máa fọ́lé wọn kó lọ máa nà wọn bá tó da tóògì sí gbòòrò ẹ̀yin ọmọ Ifẹ̀ kú oríire o àwọn tí wọ́n sunkún wá bá mi ní o ọba Ifẹ̀ ó fún yín lé oyè mílíọ̀nù ni o òmọ́mọ́yè lọ́ba yàn ni ó kó láàfin lọ fún eh, bàbá tó ń ṣe lọ́tírì bàbá àjẹ̀bù ó lọ fún lóyè inú ilé rẹ̀ lẹ́kọ̀ọ́ olúborí ọ̀rọ̀ ń bọ̀ ibi tí gbọ́ tiẹ̀ tipẹ́tipẹ́ àti ìyálọ́jà. ọlọ́run dì ṣe nígbà tó ní pé ó fẹ́ rí mi kí wọ́n á kí ẹ nígbà tí mo wà London lótẹ́ẹ̀lì kò tí ì le tó yìí rárá spirit mi ní kí n máa lọ kí n lè lẹ́nu ọ̀rọ̀ mi ì fẹ́ jẹ dùdù kí n má bàa sòdodo mo ṣe takú pé kí mo fẹ́ rí ẹ fún mo fẹ́ joyè ni kí ló ń pè mí fún. ẹrú kan gbogbo àwọn ọba tó jẹ́ political kings wọn ń ṣe rádaràda tó ń ṣe ṣèbí political king lọ́ba èwo ìjọ òun ló gbọ́ pé ó kó gbogbo àwọn arúgbó ọjọ́ ìyá sixty ìyá seventy àti ètò ń ṣe fracasi ọba mélòó ló fẹ́ blọ́gà lódó blọ́gà torí pé kó lè máa gbìjà rẹ̀ ó jẹ ṣégeya ọgbà tó ní mi ò ń forgive èkejì ẹ tó dàbí tiẹ̀ ó dijọ́ tí yẹn bá lo current footwear torí mi lè bá bókù èèyàn sọ̀rọ̀ ojú mi mo fi ń ṣe ṣáàtì mi ò fẹ́ tí ó mọ pósì àwọn fọ́tò tó ti yà ní ten years twenty years ago mo fẹ́ mọ situation mo fẹ́ mọ weight ẹni tí mo bá sọ so àmọ́ lóhun bíbà téèyàn kàn sọ̀rọ̀ fún bíbà téèyàn já pẹ̀lú fake profile ìyẹn mọ̀nìmọ̀nì fake profile nìyẹn wa ṣe bí ọ̀rẹ́ ní ìwà àti ẹ̀ kí ló fàjẹ́ ó rojọ́ kí ló fàjà àwa tí mọ̀nìmọ̀nì gbogbo àwọn sáàkù tẹ̀ ní kó máa gbogbo bí wọ́n lò ń sponsor rẹ̀ pé kó máa fún wọn lówó kó máa fún ọmọ ayé lówó kọ́lọ̀ kí tírélà tó kọjá láàrin yín àti Wàsíù tírélà kọjá láàrin yín. ọba tó fa kàsálí mọ́ra tó pé ó ń bú mi lórí Facebook abẹ́ ti gbàgbé ni tó ń jọ lọ ń ṣe tó ń jọ lọ ń pẹran lórí mi ní ilé Ifẹ̀ ìwà àti kàsálí dà lẹ́nìí tí láti gbà rìn yín mo ní ọlọ́run tí mò ń sìn ó lágbára ju ọlọ́run tẹ́yìn ń sìn lọ mo lémi kọ́ ni mo pera mi ẹni tí n bá pera mi ni ẹ ti rí mi mú kò sí babaláko aláwo tó lè rí mi mú àfi tí ó bá mú òun àtọmọ ẹ̀ sínú páńpẹ́ you are just a dirty man a froster, to be precise èèyàn bíi Fẹlá lèmi wọ́n jólè Fẹlá kàlàkùtà ó ń sòtò rẹ̀ lọ wọ́n nà ó ń sòtò rẹ̀ lọ wọ́n gbé e lọ sẹ́wọ̀n tún jáde ó sòótọ́ rẹ̀ lọ wọ́n mú ìyá rẹ̀ wọ́n jù látòrí offset sílẹ̀ ó sòótọ́ rẹ̀ lọ mo rọ́kú mo ṣe kí ni ó ń gbá lórí mi kò sí tẹ́lẹ̀ ṣe fún mi kò sí nǹkan tó sómi tẹ́lẹ̀ ṣe fún mi I will not stop tọ́lọ́ ló ń fún ni tọ́lọ́ ń bá fún yín ṣe bọ̀tẹ́ tó bá lóun máa mú ni ọ̀la ló máa mú wọ́n ní instagram tẹ̀wé wọ́n ti ju líǹkì wọ́n ti ju líǹkì instagram wọ́n ní wọ́n ti wọ́n ní wọ́n ti tẹ̀ sí ẹ lójú yànnàyànnà awáwí tán wà ló wọ wọlé agbára lọ fún eleven days ilé agbára wo ni ilé agbára tó lọ yẹ olótún lọ ń dórí ṣàní dídó ni torí ṣàbá ti lówó lọ́wọ́ dídó ni ó bá ṣàkúṣàkú ìwọ nìkan ló ìwọ nìkan ló ń fìyà jẹ gbogbo political kings wọ́n ti pé mi ìdárúkọ àwọn political kings yẹn ó pé sóòlì mi ìdá torí wọ́n ṣe wọ́nranwọ̀nran wọ́nranwọ̀nran ẹ̀rín ló máa rí àfikún ní káwọn actors wọn máa há tí wọ́n á ju òun lófo tó ń bínú ológo ọgbàgbà ṣàkóṣàkó yàrá kan wà lé Ifẹ̀ ò lè wọbẹ̀ àfi ọba tí ifá bá mú lórí ifá orísun yorùbá ni àtiwọ́ tó yí sórí àtiwọ́ tó àti àwọn olóṣèlú tó gbé ẹ̀bẹ̀ o àtiwọ́ gbogbo yín máa ráre kẹ́ tó kú lórí ilẹ̀ alààyè torí pé orísun ilé òrìṣà gangan nìyẹn àwọn sórí àwọn ọba yòókù wọn tẹ̀lé ṣe darúmọjẹ fún wọn kó gbé wọn síbẹ̀ òrìṣà gangan ilé Ifẹ̀ ni ìṣẹ̀ǹbáyé ilẹ̀ oòdùà onílé Ifẹ̀ èyí ò gbọ́dọ̀ ló fake ọba só ilé Ifẹ̀ ìfẹ́ mo lóṣèlú tó wọ́ọ̀kẹ́ síbẹ̀ o wà láìtàlá nǹkan ẹ̀ máa parun òrìṣà wà òrìṣà lèmi tí mo jókòó ènìyàn ló ń dòrìṣà tó bá kù. Ifẹ̀ ò lè rojú kò lè ráyè ó dijọ́ tó máa yọ ẹ́ kúrò ń bẹ̀rù kán wá lọ mú ifá kán lọ ṣe ètùtù sí ìlú yẹn kán fọ ìlú yẹn kó wá ṣẹ̀ṣẹ̀ wàá dá ifá pé ta ni ifá mú wọ́n lè ṣarúmọjẹ fún ìlú mi àní kì í ṣe Ifẹ̀ kì í ṣe Ifẹ̀ orí èèwọ̀ orí èèwọ̀ làga tó jókòó lé èèwọ̀ èèwọ̀ ní àga tó jókòó lé gbogbo ilẹ̀ onílẹ̀ gbígbà ni wọ́n ló ní fúlàní wọ́n ló ń gẹ̀kọ tó ń ṣe gbogbo ẹgbẹ́ wa fídíò ẹ̀ máa ṣe analysis ẹ̀ tó bá máa kú ni kó kú àdírẹ́sì ilé mi wà lórí google eighty eastern green gẹ̀mbá lẹ́tà lọ́ọ̀yà tó bá tún wá àtáàkì mi fisikali tó ń àwọn ẹrú ikú ẹ ó jẹ ṣége yàmi ìrìn dákẹ́. slow poison ni ẹ tá a bá sọ pé ọba ìwòrò ìwò ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ kò lè háìdì ẹ̀yìn ìwọ ẹ̀yìn ló máa ní tó máa fi bá gbogbo àgbáyé jẹ́ bí yẹ bá wà láyé gan Ifẹ̀ òdo gbogbo wọn lòndó òǹbólóbo Orísun ìyálájé Esther Gẹ̀yẹ jẹ́ ńlá mọ́lẹ̀ gbogbo yẹn múlẹ̀ táwa kí ni wọ́n ń rò lé ẹjọ́ ẹjọ́ àwọn wọn kí ni wọ́n ń gbé lọ kóòtù èèyàn tó ń bá gbé wa lọ kóòtù bóun ní kóòtù báwo ni adájọ́ ṣe bízì báwo ni ó ṣe bízì ìwọ ló ń kó àwọn eléwì jáde fẹ́mi àwọn ológun dúdú Awíkòkó ń kó wọn jáde fún mi iye pé nígbà mo dákẹ́ lórí ọ̀rẹ́ orí gbogbo àwọn Yorùbá nation wọ́n ba ayé ẹ̀jẹ̀ tán pátá wọ́n mọ̀wẹ́ pátá wọ́n sọ pé àṣòótọ́ ni ìyá yìí ń sọ fọwọ́lẹ́rán mọ̀ wo gbogbo wọn nígbà yẹn sábọ́ọ̀dù sọ pé gbájú ẹ̀ lọ́ba yìí o fọwọ́lẹ́rán mọ̀ wo mú ìbí mo wí fún yín wọ́n ní bí irọ́ bá lọ tó bá travel fún ogún for twenty years ọjọ́ kan lòdì tọ́wọ́ bá spirit mi ò align pẹ̀lú ẹ̀ ó wá balẹ̀ yorùbá ìwọ gángan ló ń balẹ̀ yorùbá jẹ́ ẹgbẹ́ adé fún ẹni tí adé tọ́ sí ẹgbẹ́ adé ìṣẹ̀báyé fún ẹni tí adé ìṣẹ̀báyé tó bọ́ tí ṣé orí prophetess Naomi tó lọ ojú ti rí ni just a bully bó ṣe ń bully wọn gbogbo ẹ sórí rẹ mọ́. ìwọ tó ò lè tó lé ara ẹ ló máa tó ìlú ìyàwó mélòó ló ti lọ báyìí àti nọ́ọ̀nà náà nọ́ọ̀yìn ìyàwó mélòó ló ti lọ lọ́dún ẹ̀ nísìn ṣé ọba tó fẹ́ ba lórí gbogbo nǹkan ni ó ba lórí ẹpọ̀n dé rẹ̀ tàbá wa wí wọn ni tó pé ó fẹ́ gboyè kò ní dáa fóyè ó bá fẹ́ gboyè mọ́ láwọn ọba tí mo súnmọ́ ebi ń joyè mi ń ṣẹgbẹ́ ṣé tí n bá tẹ̀ wá joyè màá mú àwọn ọ̀lẹ̀kẹ̀ màá kó sọ́wọ́ ibi tí mo hate gbogbo nǹkan rárára màá kú lẹ́kẹ̀ sọ́wọ́ màá máa bá yín jókòó sáàfin pé kábíyèsí ó Tòkunbọ̀ olóyè apè kò ní yẹ yín ebi òyò ó ní má ṣe bíbélì sáwọ́nù sọ ó ní má ṣe jókòó ní ibùjókòó ẹlẹ́gàn jẹ́ kí dídùn nù rẹ̀ ebi kásálí ń gbòòsó mọ pẹ́kípẹ́kí ó rí wẹ̀ ṣó lọ́ọ́ fẹ̀ mọ́ ó lọ́ọ́ fẹ̀ mọ́ tó bẹ́ẹ̀ gbin tó fàjà yín ó di ọ̀dẹ̀ twenty six ó gbé mọ́tò fún ìyẹn náà sọ pé ìmì ṣe rò pé mo pa ẹ sábọ́ọ̀dù fún yín ló ń lọ ló ń lọ pẹ̀lú ọ̀pá nílé Ifẹ̀ mo wí pé abẹ́rẹ́ ni mímì ṣe é mì fún anybody abẹ́rẹ́ ni gbogbo tó yí mi ká abẹ́rẹ́ lolólùfẹ́ mi bẹ́ẹ̀ bá gbé wa mi yóò gun yín pa ni mo ní ẹni tí ó bá pera rẹ̀ ni wọ́n mú olúborí ó mọ̀jọ́ ó àwọn dìtẹ́ kan kankan sọ́ba. So married woman my foot Oba, ọba tó ń dó onífracas ọba tó ń dó oníjọgbọ̀n àgbà tó ń dó tó ń dó tọ́ọ̀gì lórí Facebook tó ń fọ́lé kiri olóko olóko abẹ́rẹ́ ọlọ́run ti yọ o omi ó ti lọ́ngbà kan náà rí tá a sọ tọ́ nírọ̀lá pa ọlọ́run ti yọ o ọlọ́run pèsè ọkọ gidi fún ọ ọmọ kékeré ni ọ́ ó nà èmi àti kínní ìgá ń rìn nù pléènì ní má ti porúkọ àwọn màlẹ́kà ló book moses wọn mo ló máa ṣẹ̀sìn mo lójú mi lóde máa ṣe ìsí dà honorably kó kó lórí àtẹ̀yìn òrìṣà ìfẹ́ bínú ọgbẹ́nu sókè two thousand and twenty two ọdún ẹ̀sìn ni fún ẹ ò tí ì rí nǹkan kan mo ní kò sẹ́ni tó kọlù mí tí ó ṣẹ̀ṣẹ̀ wọ́dà ojú olóye òjé níyàn lásán kò sẹ́ni tó kọlù mí tó ní ńlá rí mo ní ọlọ́run dìdí gbé ó ní tòkunbọ̀ o ó ní mo sọ ẹ́ di Mósè mo sì gbé ọ̀pá rúnì fún ẹ. mo sọ kankan ẹrù bí mo parọ́ mọ́ ni mo ti sọ bíi two years ago ìwọ gbé babaláwo sixteen ó tì wọ́n mọ́nú yàrá pẹ̀lú fọ́tò mi ngbòdìjọ́ kẹta wọ́n bá gbálẹ̀kùn páwọn ò parí ẹ̀ o àdìtú ni o wọ́n pẹ́ lẹ́dàá rẹ̀ àdìtú ni o jáde kó o wá sọ kó o wá fi orí ìtẹ̀yìn bóra tó o bá ṣe mo ní àwọn tó ń gbèbòrùn fún mi ara àwọn ẹmẹsẹ̀ ni mi ìkú fún wọn ń kọ́bọ̀ ó wá kọ̀lẹ́ẹ̀tì gbogbo fóònù wọn nígbà mo bẹ̀rẹ̀ sí ń táṣírí tó ń ṣẹlẹ̀ lórí àlééfà rẹ̀ gbogbo ṣé o kọ̀lẹ́tì gbogbo fóònù wọn o kọ̀lẹ́tì gbogbo fóònù wọn o wá ń wò pé o fẹ́ wẹ́n tó ní nọ́mbà mi lọ́wọ́ ìwọ ló gọ̀ jù ṣé fóònù tó mú wá sáàfin náà máa fi bá mi sọ̀rọ̀ ni àní ìwọ ló gọ̀ jù o ní eléwì ìwọ ló ń gbé eléwì dèdè fún mi tó wùsẹ̀ eléwì tí ó lẹ́nu tó blọ́gà ní eléwì ò lẹ̀ tí wọ́n popular tó ẹ sábọ́ọ̀dì ṣé eléwì popular tó ẹ sábọ́ọ̀dì ni ta ló elewi is a blogger Temin, iṣẹ́ temin, náà ebi òkè wì èmi náà ṣe blogging ah, ah. èwo ló èwo ló máa rìn sófà tèmi ni eléwì omi wì kini kìíní ta tonation ni tóun táwọn fi ń kéwì ni pé ẹ sábàdò lórí burúkú yẹ èmi náà sì ní ẹ sábàdò lórí bébí òkè wì blogger gbogbo wa Atelewi o ó ti kéwì fun. Elewi is a blogger On ń kọrin sọ tiẹ̀ ni kábíyèsí o ikú bàbá yéyè ẹ máa bá sẹ́yìn ẹni sùúrù gan wọ́n ní ọba ba lórí ohun gbogbo ọba tó ń dó ní dọ̀tí àwọn onídọ̀tí gbẹ̀tẹ̀tẹ̀ tí ń dó rògbòn mi bẹ̀rẹ̀ sí yẹn kò ṣe mí mo kàn ń kọ ha ni ìyẹn ní ìsàfin ló ń gbé ó kù ní Dublin ló ń lọ ń bọ̀ àfin ní ń gbé ẹ wà ní tèèstì ó rí gbogbo ìyàwó bàbá ọ̀fẹ́ bàbá bàbá Ọ̀yọ́ ni ó rí bí wọ́n ṣe fáyìn gan kí ló dé ó ọmọ tóbìnrin ò ṣe dúró lọ́wọ́ rẹ̀ yóò ẹ búlì ó máa ń na obìnrin ó máa ń wọ níkà tó obìnrin ah wọ́n sì gé sọ gbogbo àwọn ah, gbogbo àwọn tátìsì kò sí blọ́gà tó lè defeat Esabod ṣé gbogbo àwọn tó máa ń pé pé wò ní sanwó dàrẹ́ẹ̀tì ẹ lọ ni pé ah, ó ti bá bá fẹ́ ẹ yege nìkan kì í ṣọba ṣàkúṣàkú ni kò bàjẹ́ láyé síjú adé kò bàjẹ́ láyé adé rẹ̀mí ó bàjẹ́ lórí tiẹ̀ ìjọ ò ló gbọ́ pé síjú adé kọ́lọ́n kó fọ̀run kẹ́ wọn ayaba kò lọ àwọn náà láyaba tó pọ̀ ó gbọ́ pé wọ́n kò láàfin first wife bàbá wọ Ọ̀yọ́ ó sì wà láàfin ó díyàwó abẹ́ ẹ̀ka ó díyàwó tó lọ báyìí ìta àmọ̀ ni ó di mélòó tó lọ báyìí ọkùnrin sọ̀wà nù ó lóun ò gbórí aya You're wicked. You're a bully. wọ́n ní ọmọ yẹn ló kọ kinní so this is no. abayin analyze ah analyze olórí buruku. yẹn fún ní olórí burúkú olórí burúkú. ẹ máa ṣeré yín lọ mo lè léètì kí tó jáde lálẹ́ yìí o tó mò ń lọ fún shopping but ìdí náà la máa ṣe give away wa ìdí la máa ṣe ọba tí ò lè faraàlú ló wà fi kó tún lù wọ́n jìbìtì kó gbowó wọn kejì ń súnmọ́ ẹni tí ò lù ah, ọba ọba ife súnmọ́ kúṣẹ̀ súnmọ́ kúṣẹ̀ akúṣẹ̀ kan tó dórí náà ní blogger tálántó lọ ìyá oníṣìkìn mọ̀ bí bá ṣírí yẹn ṣe tú bí mo ṣe tó wá mọ̀ ìgbà ah, èmi ò rí wọ́n dà fún mi lórí wàsáàpù ni mi rí ẹlá mi rí wọ́n rọ wọlé ni mo á pe ẹni yẹn ah, mo ní màmá kí ló bó ṣe dọ̀tí ọ ah, ẹ sábọ̀dù ọmọ fóyè kí àlàkẹ́ àtinúkẹ́ ọmọ yááyì ó ní mo dé sí yín lọ́rùn bí gbogbo ayé dìtẹ̀ mọ́ mi wọ́n gbọ́dọ̀ tẹríba fún olúwa o èmi goddess ẹ̀ sábọ́dọ̀.

ayé fẹ́ bí ayé kọ̀ ẹ gbọ́dọ̀ tẹríba ni fún goddess mo lébi gangan ní òrìṣà àjànú tẹ́ ẹ̀ rán níṣẹ́ èmi ni mò ń gbénú afẹ́fẹ́ tó ń rí mi ọmọ gbọ́n màmá wọn rí yín nísìnyí lójú oorun wọn rí ibi gangan ní àjànú tó wà lórí ilẹ̀ ọba mélòó mo máa ń target wọ́n ní bí alágbẹ̀dẹ bá ti ń lurin ní ojú kan ó tọrọ ni mò ń sọ ah you are jealous of the king ẹ̀ eh, tó mo fẹ́ dá dé nì à ń bá yín sòtọ́rọ̀ ẹ sábọ́ọ̀dù ẹni tán bíbìbì tí wọ́n á rí gbogbo àwọn bloggers tó máa ń gbé dìde sí mi ó mọ ìjìyà rẹ̀ lónìí àmọye ọba tí mo ti sọ̀rọ̀ rẹ̀ ìgbà tí wọ́n fún mi léṣe ṣe ń dàkẹ́ tá a bá rí nǹkan bí wọ́n lọ bá ṣe lórí tán fún mi léṣe wọn ò dẹ̀yàn sí mi kó kán lọ fọ́lí lórí pà búra wa lórí Facebook tó dípò fakaláìsẹ̀ tí gbogbo ẹ̀ di gòǹbe ká má lè rìn àápẹ́ ni tábà lè kí nìkan kí ló dé ṣé o mọ̀ yìí pé mo sọ náà mo ní ọ̀rọ̀ yìí mo ní ìwọ ló ràn wọn ọ̀ǹtìgbà tó fún lóyè tá a rí láàfin ó gọ ó mọ̀ jìyà lọ títí ayérayé nìṣẹ́ ó rò pọ́ mọ́ dìdìrín tó gbé jáde yẹn mi ìrí ẹni náà mi ìrí ẹni náà tá a gbóyún rẹ̀ sùnú látara obìnrin tó lè ṣọ́tẹ̀ sàbọ̀dà mi ìrí ẹni yẹn kí bloggers hundred jáde fún mi àgò máa dé gbogbo yín káyìn torí mi ní gbọ́ mi ní gbà sọ́ọ̀sì lèmi ó mọ target torí àwọn yẹn inú mẹ́rin wọ́n kéré sọ́ọ̀sì yẹn gangan lèmi ó mọ target tàǹbàbà rẹ̀ fagilé ló gbà fi jìbìtì bọ̀ sórí ààfin <laughs> ìlú ẹ tó ń dún ó sì máa yà á mo dúpẹ́ ọlọ́run ta ló ń ṣẹ̀sìn báyìí ta ló ń ṣẹ̀sìn. ẹ jẹ́ ìfínlẹ̀ jẹ́ tètè jáde ẹ máa wọlé sí ti ten pm ṣá ẹ máa rí mi ń ta bí ìbá jẹ́ pé mo ti promise ni òun ló ṣì ń kún mi kí n padà sórí bẹ́ẹ̀dì ẹ jẹ́ ń sórí kí n jáde. Ah iṣẹ́ ọlọ́run ló ti rí nǹkan kan ilẹ̀ yorùbá gbọ́dọ̀ ní ìsinmi ilẹ̀ yorùbá ìlú ẹ ilẹ̀ tí ọlọ́run bless ẹ̀ jùlẹ̀ east north lọ ṣùgbọ́n tẹ́ ẹ bá ti ń fún òrìṣà léèwọ̀ èèwọ̀ nìwọ̀ jẹ́ ọba ìfẹ́ wọ́n ti fún òrìṣà ní ìwọ tọ́kì mọ́ wa o ní kí wọ́n fọ́lé mi ń tọ́kì o ní kí wọ́n fọ́lé mi o wá dẹni tó ń kọ́ àlàámù mọ́ kú síkírọ́rìtì kiri láíláńdì nínú báàgì nínú gbogbo ẹ̀ ṣó ti ẹ̀ yẹ kó o expose violent blogger tó wá fọ́lé tó ń jà ó kò sí tó lè sọ mi pé ọ̀kọ́ ló ràn ìwọ ló ràn ẹ bá rí láàfin gbà tó ṣiṣẹ́ ó dẹ̀ fún lóyè ìgbàgbóyè filé fífọ́ gboyè of Ilé Ifẹ̀ wọ́n nítorí ò tiẹ̀ mọ nǹkan kan wọ́n ní wọ́n ló pe pé torí pé òun pé kó kán gbé apẹ̀rẹ̀ ẹ̀kọ́ àti kóńdó ìjà kò mọ̀ kó ń gbé fún ó jẹ péré gidi eléwìt blogger ò tí tó blogger wo ló lẹ́nu tẹsán bọọdù gbogbo àwọn tí ó ní tó bá gbẹyàn jáde fún mi ní ìtàn máa kọ pé olórí burúkú o ó ń bọ́ba ó mọ àwọn tó máa ń wò àwọn fake profiles ni àwọn òkú èèyàn bó ṣe fake náà ni àwọn tó ti ń bú mi the same name àwọn máa ń ṣàn lọ ni mi ìfẹ́ dárúkọ mẹ́ta nu wọn wọ́n máa ń lọ kiri ni àwọn Samson kìíní kan gbogbo wọn yẹn àwọn the same person ni yàrá yàrá yìí ń sọ̀rọ̀ ibi tó pọ̀ ti máa ń sọ̀rọ̀ lórí live chat bí ọmọ iye àwọn tó ń gbé ṣòmí ni wọ́n mọ àwọn tó ń gbé ṣòmí ni lórí Facebook wọ́n tó twenty wọ́n á ní kó wọ́n bá ní viewers ẹ̀já ká máa play rẹ̀ ká máa rewatch rẹ̀ wọ́n mọ̀ gbé e ṣeré ni níjẹ́ òwà yíyọ ni wípé ibi tí wọ́n ti ń gbé yẹn náà wọ́n ń kọ́gbọ́n ń bẹ̀ wọ́n kàn comment ah pé òótọ́ ni ìbọ̀tẹ́jà máa bú lọ the same people ló máa bú mi mi ò tí ì rí new person kó gbé ojú jáde rí lójú ni o tí ì ṣe fake o tí mo bá dẹ̀ wò pé kì í ṣe fake tari pé fọ́tò ẹ̀yẹn ó ti ṣe ti fake náà ló máa ń bú mi bọ́tẹ́mi bá ń sọ̀rọ̀ èèyàn gidi ló ń wò mí èèyàn gidi ló ń wò mí àwọn ọba gan ń wò mí wọ́n ló ń dojú ti àwọn ọba tó ti di borípo tún ti di actor wọn náà ti act pẹ̀lú àwọn Nollywood ò tí mọ̀ tó máa ṣe jẹ ìdẹ́mi fẹ́ bí ẹ́dọ́nù twenty six mọ́tò tó gba bílíọ̀nù lọ́wọ́ Buhari tó ló fẹ́ fi fumigate coronavirus ní two years ago ṣé last year ní last year tó ra mọ́tò yẹn tó ń fọ́n omi kiri bílíọ̀nù ẹ fi kówó jẹ nàìjíríà bílíọ̀nù dollars ní gọ́ọ̀mẹ̀ntì wọn kàn lù ẹ́ gẹ́gẹ́ bí front ni wọn á ní pé àti omi tó ló ń spray coronavirus ibo lẹ fi machine yẹn sí tẹ́lẹ̀ tí kò lọ sí gbogbo stéètì èmi ò ń gbàgbé ọ̀rọ̀ ṣe ìyẹn ogún ọdún rẹ ẹ rántí nígbà corona dé ṣé two years àbí last year ni tí ó wá ń ṣó mọ́tò yẹn tí mọ́tò yẹn fọ́n omi tó láwọn pa kòrò ẹ dákun mọ́tò yẹn dà ẹ ti tà dákun mọ́tò tó ní pé omi ìlú òyìnbó go device ẹ nàìjíríà lẹ ti ń device irọ́ ìjọ wo lórí ní diaspora ní wí táwọn òyìnbó gbé mọ́tò síbẹ̀ tó wọ́n ń fọ́n omi sí títì báwọn pa coronavirus ẹ dákun mọ́tò tí ẹ ṣe ń gbà yẹn kọ́ táwọn wẹ́dà ṣe fún yín tẹ́ fi ń fọ́n mi tẹ́ gba billion dollars tẹ́lẹ̀ lè ímpọ́ọ̀tì tẹ́lẹ̀ kó sí gbogbo Èkìtì stéètì kíní kan tó ń pàtẹ́wọ́ fún yín pé ah, ọba Ifẹ̀ ti gbé tátìsì wá o tẹkinọ́lọ́jì nìyí o ẹ fọ́n mi fún wa bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀jì la àbárí gbogbo àbárí gbogbo àwọn katapila tẹ́ fi ń fọ́n mi mọ́ bó ń bọ̀ mí sí èdè. ẹ gbé ènìyàn gidi sí ilé Ifẹ̀ kí ìlú kó lè rojú kí ìlú kó lè ráyè. ẹ̀yin political kings ẹ̀yin náà ṣe dáadáa o bíi tí rí wọ́nranwọ̀n ẹ̀yin òun ṣe wọ́nranwọ̀nran o hmm. ẹ̀yin sì ìran tọ́ọ̀gì kò lọ mọ àtáàkì èèyàn fèsì káálì kan mọ́ fún wọn lówó àtẹ̀pọ̀n ẹ̀yẹ máa jẹ mùlá yín lọ. bí ọba Ìwó ṣe wá yẹn bó ṣe wà yẹn pòlítíkù kíngì ni ó mọ tó ṣe nílùú Ìwó ni àwọn Ìwó wọ́n fẹ́ràn rẹ̀ yóò jáde yóò mọ fún wọn lówó fúnra rẹ̀ yóò mọ hánjẹ fúnra wọn ìwọ àgbà wíwọ á kó aṣọ funfun wà á kó rọra bí bí àlùbọ́sà àwọn wo ló jẹ àwọn ẹ wọn máa lu iṣẹ́ rẹ̀ àwọn wèrè fẹẹkì tọ́ máa lóògùn ní kán adétòkùnbà àṣàbí ọmọ fóyè kẹ́ àlàkẹ́ àtinúkẹ́ lórúkọ fọ́tò àwọn ọmọ mi wà ń bí o ẹ pa ìyá ìyá kí ni èwo ni ayi ọ̀gá ayi kí ló dé gbà ó ló dé bàdí sáà tó fẹ́ kọrin ayi ladies and gentlemen ìgbà ìgbàlagbà táwọn máa lu ìṣẹ̀kẹ̀rẹ̀ nínú pléènì fake òrìṣà ń bínú sí ẹ òrìṣà ó ń bínú sí ẹ ẹ rí pé orí lọ́yọ̀ mímu náà bá ti da yaba ah bóyá ó fi nǹkan bá wọn bóyá ó ń lògo gbogbo wọn ni Ọlọ́run ló mọ̀ wọ́n ló gbé ya over sixty ah èmi náà bá ti di ayé olúfẹ́ èmi mo ní ìwà wọ́n tó pé wọ́n fọ́ọ̀sì mi lọ fífọ́ọ̀sì tó fọ́ọ̀lù balẹ̀ káyé kan gun inú mi ni pé má bàa rẹ́rìn o pé mi bí mi fẹ́ rẹ́rìn mo kọ̀kún lẹ́sẹ̀ wájú ẹ̀ ni mo máa fi fọ́tò yẹn hàn lọ́dún twenty six mi tiẹ̀ wojú ẹ̀ torí ojú ló ṣe é sí ojú ló ṣe é sí mi lógo ojú gbogbo ẹ̀yin ìyàwó ilé tẹ̀ ń lọ Ifẹ̀ anyway dìdìrín làwọn ọkọ yín olúfẹ̀ ti kọjá lára wọn ẹ̀yin ọmọ Ifẹ̀ ẹ ti tó ní ìsinmi ìlú tòrò fún yín yóò túbà yóò túṣe ẹ yọ arákùnrin kúrò ń bẹ. wọ́n lé èèyàn political kings ní Ìbàdàn torí òrìṣà kan ló mú wọn wọ́n máa ń tò ní ìlú méjì wà tí wọn ò gbọ́dọ̀ yan arúmọjọba ìjẹ̀bú ifẹ̀ torí wọ́n ní òrìṣà wọ́n lè yan pòlítíkù nílọrin gan wọ́n lè yan lẹ́kọ̀ọ́ ẹ ṣe eré kó dára ẹ ṣe eré kódà ẹ̀yin ilé ẹgẹ kílẹ yìí kí òrìṣà ò gbàdúrà mọ́ òrìṣà sì ń bẹ bí ìtàtijọ́ wọn láwa la ò sin bàbá bí ìtàtijọ́ kí tó lè sọ pé mi ò ń ṣe christian mi ń ṣe muslim spiritual ẹ mọ̀ pé òrìṣà ni mò ń forí balẹ̀ fún archangels ni mò ń forí balẹ̀ fún ẹ mọ̀ ṣá wọ́n gbàdúrà ju chọ́ọ̀chì lọ tó o bá ti jẹ́ funfun

ọ̀pọ̀ ọ̀nà òun jẹ gbèsè kiri àwọn búlọ́gà ṣàkóṣàkó ló fẹ́ gbé fún mi wọ́n fẹ́ sọ ju ó bá yé ọmọ rẹ̀ jẹ́ ayé àwọn ọmọ rẹ̀ ọ̀dá ayé àwọn ọmọ rẹ̀ ṣe gidi kan pàtẹ́wé ló bá yé ọmọ rẹ̀ jẹ́ sọ́mọ yín ni wàláì kò sí ètò lè nu bàtẹ́ ẹsẹ̀ àwọn ọmọbìnrin gbogbo wọn. abímọmọ wò ọba abímọmọ wò kí ló fi yàtọ̀ sí lawọ́ ẹ̀ fún mi lò so ẹ̀yin political kings èdè òtí mẹ́yìn ẹ máa jẹ mùlá lọ ẹ̀sìn yóò gba gbogbo íńtánẹ́ẹ̀tì ẹ máa jẹ mùlá yín lẹ máa ṣeré yín máa rí yín títí alẹ́ pátápátá àbí aṣọ ọ̀dọ̀ lánàá ah, orun ṣì orun ṣì wà lójú mi but anyway àlesọ́dọ̀ la torí pé máa jáde mo fẹ́ lọ ra àwọn ata mo ti clear no fridge yẹn if kí n lè ṣe bẹ́ẹ̀ so a máa ṣeré give away yẹn. ọba tó ń gan fight ó ń ṣọ̀rẹ́ Kàsálí tẹ́lẹ̀ torí pé Kàsálí ó pé ó gbógun tì mí lórí social media the next mo rí láàfin ẹ̀ ó ránṣẹ́ sí i ẹ̀kọ́ ló jẹ́ fún yín bẹ́ẹ̀ bá ti torí mi ṣoògùn you are wasting your money i'm not ẹ tó bá wà religious làṣàṣì máa mú torí ilé ẹ̀gbin ilé ìdọ̀tí ni religion spiritual orí bí mo ṣe ní Dublin kí n tiẹ̀ máa ka rosary mi lásán well lie tí mo dẹ̀ mọ orúkọ àwọn tí mò ń pè bí mo ṣe ń kà. bí o ṣe é mú don't waste your money ìdẹ́ lè ṣe náà ni pé kọ́ máa attack mi kọ́ máa physically kẹgbẹ́ kóòtù wa ọba tó ń gbé àwa wítọ́ ah ó dùn mí pé mi ò sí Dublin ó wá parọ́ láràlú ló gbé mi lọ ìwọ tó sign affidavit máa ṣó lẹ́tà yẹn máa post ẹ̀ tí máa dé Dublin ìwọ tó sign pé ọ̀yọ́ pé ìwọ gangan ló gbé mi lọ pẹ̀lú passport copy ẹ nínú lẹ́tà tó laminate ẹ̀ sínú lẹ́tà ó parọ́ kú Ifẹ̀ kúrò lórí àlefa ìyàwó tún ti lọ o ìyàwó tún ti lọ ẹgbà wá o ó ti lo nǹkan lára wọn ó dàbọ̀ eh, ọdún ayọ̀ là ń ṣe gbogbo wa o àwa wí tán gbogbo àwọn tó ń bú ẹ ní ìsìn lórí Facebook tó máa wí ẹ sábọ̀dù ló gbé wọn ló gbé sí wọlé eh, ló fọba wọlé tó fi ń bọ abẹ́ ya wèrè ilé kan náà lèmi àti wọn jọ ń gbé ni ṣé ojú wọn fọ́ nàbí tí wọn ò di pé òun ló ń da Yorùbá nation rù tí má ti sọ pé ó ṣe nǹkan kò ní ṣe kámẹ́rà rẹ̀ mọ̀ níjọ́ tó gbé oògùn wọnú pléènì tó ń ṣe ṣẹrẹ ṣẹrẹ ṣẹrẹ ṣẹrẹ ṣẹrẹ ṣẹrẹ ẹ rí i pé kò ṣe ẹ mọ̀ tó bá ohun yọ wọ London ní ìsìn ló yọ wọ Amẹ́ríkà ni wọ́n dẹ̀ máa sọ fún mi kọ́ bá yín ti wà lára ń dì kò ṣó fídíò mọ̀ báwa kórìṣà wa tó tún ti kó jáde o gbogbo àwọn góòdù tó ta mo ń bọ̀ mi ti rè ó jẹ ṣẹlẹ̀ yàrá kọ́ bá rẹ̀ pé mi ò bẹ̀rù o bí tẹ́ ti ní kán gún mi lọ́bẹ̀ ò o mo sì ń sọ̀rọ̀ lọ o ẹnì kan lọ fi mọ́tò pọ̀ mọ́ mi mọ́tò gba mo sì ń sọ̀rọ̀ lọ o mo rọ́kú torí ẹni tó ń gbénú mi mo ló lágbára jẹ ẹni tó ń gbélé ayé lọ afẹ́ ọba òrìṣà bíi ṣíjú adé bíi adérẹ̀mí ẹ bá wa gbé ẹ̀yin olóríṣà nàìjíríà ẹ̀yin olóríṣà ilé Ifẹ̀ ẹ ní láti fọmigéètì gbogbo ìlú yẹn kẹ́ ẹ gbé ẹbọ sí orígun mẹ́rin ètùtù tó ń ka igun láyà kẹ́ wá ní pé kí òrìṣà kò yọ́nú sí yín kẹ́ wá ń gbé ẹni tí adé tọ́ sí kẹ́ gbé síbẹ̀ ká ní pé Ifẹ̀ ò ń ṣe ilẹ̀ òrìṣà gangan ni ilẹ̀ Oòduà ni a ní wípé ẹ̀fílẹ̀ ká máa má ní ìjẹ̀bẹ̀ kí n ṣe ilé Ifẹ̀ tẹ̀ pẹ̀lú Orísun Yorùbá ó dàbọ̀. PS Home and Properties Ọlábànjí farm ẹ ṣé o ẹ̀yin tí ẹ wò Ọlábànjí bẹ́ẹ̀ ṣe lè bà wọ́n jẹ́ ẹnìkan ṣètò ìrìnàlè lẹ́ni tó sẹ́ńdẹ̀ sí mi mi tẹ̀ wá ní transfer sọ́dọ̀ mi kẹlẹ̀ wo déètì èyí tẹ́ wọ́n fi sẹ́ńdẹ̀ mi ì sọ ènìyàn ok mo ti rí. mo ní agunmu òwò kò sẹ́ni mo advertise fún un kò sẹ́ni tí mo advertise fún gẹ́ǹbo nọ́mbà rẹ̀ kó má lọ ṣèṣì lọ flag ẹ bá sì rí iná oríire ló ṣe kò sẹ́ni tí mo advertise fún sẹ́ mo ní àgùn ẹ sábọ́dọ̀ àgùn mo wò ṣe rí déètì èní ṣètìrì ṣètìrì twenty three ṣètìrì Ọlábánjí tí má ní mò ń ta kọ́ọ̀pù yìí kí n sọ pé tó wà nú ẹ o yóò jẹ́ kẹ́mi gbogbo ara yí ogun wọ́n máa rà torí pé kí ni àwọn mi àṣẹ ọ̀rọ̀ ẹnu mi àṣẹ ta ló lè bọjà mi gẹ́ tí n bá wó sùsùsù tó ń tó kì í gbogbo yín ẹ lọ rọtí kẹ ẹ lọ yó àtẹ́kàsẹ̀ àtolólùfẹ́ mi wọ́n gbọ́dọ̀ rà kan lọ yó ni àṣẹ kálápolówó fún tó lọlẹ̀ wọn ò lè lọlẹ̀ wọn lọlẹ̀ tì í. Ya kakaç dedi.